wòlíì nasiri israel rí ìran tó lágbára nípa dadijio pásítọ̀ adéboye àti ìyàwó wọn kí ni ìran yìí túmọ̀ sí o irú iṣẹ́ ìránṣẹ́ wo ni wòlíì yìí sọ pé dadijio ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá yìí ní kí wọ́n gbàdúrà fún bàbá adéboye dáadáa kí ni wòlíì nasiri yìí sọ nípa àwọn esco ìjọ rìdíìmù kí ló ní kí wọ́n ṣe kí ló sọ pé wọ́n ń ṣe tí ò dáa kí ni ìkìlọ̀ tí bàbá yìí fún wọn ẹ wò ọ̀rọ̀ bẹ nínú fọ́nrán yìí o ọ̀rọ̀ jábọ́ lẹ́nu wòlíì Israel àwọn ọ̀ràn tó sọ ah, ó lágbára kí ni wòlíì Israel yìí sọ nípa Daddy Gio àtàwọn olóṣèlú kí ni wọ́n sọ nípa àjọṣepọ̀ pẹ̀lú àwọn olóṣèlú. báwo ni wòlíì Nasri ṣe ní kí bàbá Adébóyè máa ṣe ìsọjí wọn ẹ wo ìkànkí sẹ́sẹ̀ ràgó ẹ lọ fáà gidi gan fọ́nrán yìí ẹ gbọ́ tí wòlíì nasri israel sọ nípa Daddy Gio. welcome to crossblog x tv remember to like share and follow us. ọba àwọn ọba sọ fún mi pé kí n sọ fún àwọn ọmọ ọlọ́run gbogbo tó jẹ́ ọmọ ọlọ́run kí gbogbo wa ó dìde ká gba ẹ̀wẹ̀ fún bàbá adébóyè ká gba ìwẹ̀ fún gbogbo wa ká gbàdúrà fún ká gbé sínú àdúrà kí gbogbo wa gbàdúrà pé ní òpin rẹ̀ yìí èṣù ò fi òpin bàbá yẹn ṣẹ̀sìn that is number one àti àwọn bàbá wa tó kù nínú olúwa òpin wọn èṣù ò gbọ́dọ̀ fi ṣẹ̀sìn that is number four number five number six eléyìí olúwamúmire fún ti bàbá adébóyè ni mo rí màmá adébóyè ó gba máìkì lọ́wọ́ bàbá adébóyè ó dẹ̀ gba bíbélì lọ́wọ́ rẹ̀ ó wá fún ní newspaper newspaper bóò ni ẹni tó láyé àtọ̀run sọ fún mi pé iṣẹ́ ìránṣẹ́ tó ń gbélé bàbá Adébóyè lọ́wọ́ pé ìyàwó rẹ̀ ti fi àwọn ọ̀nà kan sí méjì ó ti gbà nínú ẹ̀ pé iṣẹ́ ìránṣẹ́ àwọn ọ̀ràn tí bàbá yìí sọ lágbára o ah ó lágbára ìṣe kékeré. ọmọ ọlọ́run ẹ dìde fún bàbá Adébóyè kẹgbàdúrà fún ẹ dìde mi ò sọ pé mo rí ikú níwájú ẹ àbí ìkankan ẹ dìde kẹ́ gbàdúrà fún ẹ gbàdúrà fún mo rí instead of mike àti bíbélì màmá fún ní newspaper newspaper yẹn ló wá ń kà ẹ gbàdúrà fún ìyẹn ti iṣẹ́ olúwa ní èkejì eléyìí kì í ṣe iṣẹ́ olúwa o ìtara ẹ̀mí ló jẹ́ kí n fẹ́ sọ eléyìí gbogbo àwọn esco rìdíìmù tó yí bàbá adébóyè ká bí wọn ò bá dìde lákòókò yìí ká bá bàbá sọ̀rọ̀ ọlọ́run máa ṣèdájọ́ gbogbo wọn kí nìdí torí pé mordecai sọ fún esther pé bí ẹ bá dìde ìrànlọ́wọ́ lákòókò yìí ọlọ́run á gbé ìrànlọ́wọ́ dìde fún iṣẹ́ níbi mi ṣùgbọ́n ẹ̀yin àti ìdílé yín lẹ ó karùn. gbogbo àwọn tó ń jẹ́ esco redeem lákòókò yìí ègún máa ṣẹlẹ̀ lórí wọn ìbànújẹ́ máa bá wọn tá a bá dìde ká yí padà. kí ni yí padà tí mo sọ? àwọn ìrìnàjò gọ́vnà house àwọn olóṣèlú tí bàbá lọ ń visit káàkiri yìí kan stop bàbá nítorí pé àwọn olóṣèlú yìí àwọn ló bà nàìjíríà jẹ́ kò yẹ ká máa rí bàbá pẹ̀lú wọn lórí media every time ó lóye ìgbà tí bàbá lọ sọ́dọ̀ yàyà bello yàyà bello ọ̀nà ló jáde lọ́gbọ̀n ìbáyìí tí efcc wà káàkiri ó lóye ìgbà tí bàbá lọ sọ́dọ̀ ẹrùfà kí la bá jáde ń bẹ̀ bó ni bàbá ṣe máa lọ sí stéètì kan ní stéètì kan tí ó máa kúrò bẹ̀ láàárọ̀ ọjọ́ méjì lọ́sọ̀ọ̀sẹ̀ tó kọjá yìí tí bandits tó pa èèyàn lọ bẹ̀rẹ̀ ṣé ìsọjí la lọ ṣe yẹn ṣé ìránṣẹ́ ọlọ́run lè fi ẹsẹ̀ tẹ̀lé ibì kan kí búburú ibẹ̀ ó má pòórá kí ọlọ́run ó má ro ti àánú láti dá búburú ibẹ̀ dúró ẹ̀yin kọ́mi ẹ̀yin ẹ̀sìkò rìdíìmù bí ẹ bá ran bàbá lọ́wọ́lọ́wọ́ ní ojú alẹ́ yìí láti bá sọ ọlọ́run máa ṣèdájọ́ gbogbo yìí ọlọ́run máa bayé gbogbo yín jẹ́ tẹ́ ẹ̀ bá. àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ lágbára o ah, ó lágbára ìṣe kékeré. nítorí pé gbogbo èrè tó pẹ̀lú àwọn gómìnà tó bà nàìjíríà jẹ́ bàbá jókòó kí ni bàbá ń wá láyé tọ́lọ́run ò tí ì ṣe fún o ẹkún kí bàbá ó jókòó sí ìlú ẹ̀ tọ́lọ́run gbé kalẹ̀ sí tó bá dẹ̀ fẹ́ lọ ìsọjí kó lọ ìsọjí ní stadium kó ṣe ìkan kó máa padà ń bọ̀ tó bá dẹ̀ jẹ́ pé fẹ́ fíṣítì wọn kó fíṣítì àwọn gómìnà wọ̀nyẹn ní privacy ká má gbé sórí media tó bá ti di gbé ẹ mọ̀ máa gbé sórí mídíà ayé gbogbo yóò ní dá o ayé yìí máa bàjẹ́ kẹ́yìn ni ọjọ́ alẹ́ yìí náà máa bàjẹ́ o kò tó mo sọ fún yín o ẹ mọ̀ gbé sórí mídíà. nígbà ayé Jésù náà Jésù bá àwọn balógun ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú Nàìjíríà gbogbo olóṣèlú Nàìjíríà ọmọ ọ̀run àpáìdì ni wọ́n ọmọ ègbé ni wọ́n olórí burúkú lolóṣèlú nàìjíríà ó lè dọ́là kẹsàn án pé wò ìránṣẹ́ ọlọ́run kì í ṣe pé ìránṣẹ́ ọlọ́run ń ṣe pé ẹ̀ka bíbélì ni jésù ní ègbé ni fún yín farisí àtakọ̀wé àgàbàgebè ègbé ni fún yín jerusalemu mo fi lé yín sílẹ̀ fún yín láwọ́ ẹ ti jésù ló ṣe tẹ́ bá ti fẹ́ tán àwọn èèyàn ẹni ìránṣẹ́ ọlọ́run yẹn ṣe pé ìránṣẹ́ ọlọ́run yẹn ṣe pé kọ́ ṣé jésù ọ̀fáyé ṣépè ni ṣé ọlọ́run fún ara rẹ̀ kò ṣépè ni nígbà tí ọlọ́run fún ara nínú ìwé Revelation twelve bẹ́ẹ̀ sọ pé ègbé ni fún ayé nítorí pé olùfisùtà yìí wá ṣé àdúrà nìyẹn ẹ̀nà ẹ̀sẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀pẹ̀ ọlọ́run fún ara rẹ̀ ẹ̀ṣẹ̀pẹ̀ ní ẹ̀sẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀pẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀pẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀pẹ̀ ni èpè ni ẹ̀sẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀pẹ̀ ọlọ́run fún ara rẹ̀ ẹ̀ṣẹ̀pẹ̀ Jésù ṣépè Jòhánù ṣépè nínú erékùsù bátìmù ẹ wá sọ pé ìránṣẹ́ Ọlọ́run ẹ ṣépè ẹ wá ń ta àwọn èèyàn ẹ máa rí rẹ̀ kí ẹ máa sọ pé òrèrè kan wà ní Nàìjíríà mo rí láìpẹ́ ní ìsìn gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá búrẹ́dì káàkiri wọ́n wá búrẹ́dì káàkiri ní January kí ni ó ṣẹlẹ̀ ló wá sọ pé búrẹ́dì ẹ̀ intanfita búrẹ́dì máa wọ́n trans three trans four kí n gbàgbé ẹ wá sọ pé ẹ bá wa bẹ àwọn esco yẹn àwọn esco àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ lágbára o ah ó lágbára ìṣe kékeré. bí wọ́n bá wá sọ́dọ̀ ẹ̀ nígbà tí Tinubu bá kàdé lọ́jọ́ sí Tinubu sọ wípé eh, even Adébóyè kò tiẹ̀ pé bàbá Adébóyè kò pé ní pásọ̀ ó ní nínú interview ó ní even Adébóyè sẹ́ ìkọ́ mi Abraham ó ní I ask you Adébóyè what is the meaning? wọ́n sọ pé father of the nation ní tó fi kàpé lọ́jọ́ nìyẹn àwọn olóṣèlú yìí wọ́n ń lo bàbá bíi step of getting higher àkàbà láti gòkè láti fi hàn ara wọn adáwọ̀ bá dúró àgbà ti dé gbogbo ìsọjí tí bàbá kúmú yìí ṣe káàkiri ní ọdún tó kọjá ní ọdún kejì ọdún kẹta gbogbo ìkílẹ̀ ó tó kọ̀wé síbi ní àwọn àwọn àwọn ilẹ̀ ẹgbẹ́ sọ pé àwọn ọ̀fẹ́ ẹ máa wo gbogbo ẹ jẹ́ kí àwọn olórí wa ẹ má jẹ́ ká wà yìí sọ́tẹ̀ ẹ má jẹ́ ìfọ́nfí wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ dáhùn bàbá bàbá wa dúró ẹ bá dẹ̀ bá wọn sọ̀tẹ̀ àbá gbọ́ ìyẹn tẹ wọn nìyẹn ẹ go to there ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ti pọ̀ jù olórí burúkú làwọn olóṣèlú nàìjíríà ọmọ àlè làwọn olóṣèlú nàìjíríà èrò rẹ̀ pẹ́ẹ́dì làwọn olóṣèlú nàìjíríà ayé àwọn olóṣèlú nàìjíríà ní dáa tó ọ̀rọ̀ rẹ o òun ni wòlíì Nasiri ti sọ kalẹ̀ yìí o ẹ̀yin èèyàn wa ojú wo lẹ fi wo àwọn ọ̀rọ̀ yìí tí bàbá yìí sọ kalẹ̀ nípa Daddy Gio ọ̀nà wo ọ̀nà wo lèèyàn mẹ́ta máa wá fi dúró méjì méjì báyìí ojú wo lẹ fi wò ó ṣé àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣó ní nǹkan ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ nínú ìjọ Daddy Gio lọ́wọ́lọ́wọ́ báyìí àbí kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ drop comment in remember to like share and follow us thanks for watching.